وأحمد من حديث أنس رضي الله عنه قال فسمع عمر صوته فقال يا رسول الله أتناديهم بعد ثلاث وهل يسمعون يقول الله تعالى عز وجل إنك لا تسمع الموتى فقال والذي نفسي بيده ما أنتم بأسمع لما أقول منهم ولكنهم لا يستطيعون أن يجيبوا وسنده صحيح على شرط مسلم nínú àwọn ẹgbàwa hadith hadithu kelib òun náà ni àwọn tí wọ́n kú ní ogun badr ní àwọn mushrikun tí anabi sallallahu alaihi wa sallam tánàbí wa ń bá wọn sọ̀rọ̀ tó ń ti pé wọ́n ti kú tí àwọn èèyàn sì ń lo eléyìí ní ẹ̀rí wípé bí wọ́n fi lè mú anabi sallallahu alaihi wa máa dojú ọ̀rọ̀ kọ àwọn tó ti kú tánàbí sì fi rinlẹ̀ pé wọ́n ń gbọ́ ní tó ń sọ tí wọ́n sì jẹ́ lẹ́bọ̀ bó wá ní ẹni tó jẹ́ ní tó kú kí ló sọ fún wa wípé àwọn náà ò lè gbọ́ nǹkan tára yìí ń sọ ìgbàgbọ́ tí wá báyìí ẹ̀rí ẹlòmíì bóyá òkú kan kú sí i kò sí ń bẹ̀ ń gbàtẹ́ ni ẹ̀kọ́ tó bá wá dé yóò wá síbi yóò wá síbi ìgbèrè ẹ̀ yóò ní lágbájá ọmọ àsọ ti wá ó mi lójú pọ̀ ń gbọ́n tí mò ń sọ yìí mo gbàgbé o ibi tá a fọ̀rọ̀ tí yóò máa bá sọ̀rọ̀ bí ìgbà tí ẹnìyẹn ń sọ wípé kò máa gbọ́ pẹ́pẹ́ tó nímọ̀ ni wá àfáà ni wàá má sọ̀rọ̀ ha. nínú àwọn riwayat tó wà nípa hadithi èyí tó ti ẹ̀la ọ̀rọ̀ mọ́lẹ̀ tó là á mọ́lẹ̀ òun náà lèyí tí afáwọ ahmed tán gbà wà nù hadith anas radiyallahu anhu qal hadith náà ń bọ̀ láti wájú ìgbà tó wá débi kan wọ́n ní fasẹ́mi umaru sawta afáwọ umaru wá gbọ́ ohun ànábì tánàbì ń bá wọn tó ti kú yìí sọ̀rọ̀ faqala ya rasulallah afọ Umar wa ń bi ànábì léèrè péré òjíṣẹ́ ọlọ́run atunadihim ba'da thalathin ó tún fẹ́ máa bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta ti jáde lára wa hal yasma'un mọ̀rọ̀ ní pé ǹjẹ́ ní àwọn eléyìí tún lè kan gbogbo èèyàn naa nípa ẹni tó ti ẹ nítorí pé n tó wà ńlẹ̀ ni pé al-amwat la yasma'un يقول الله تعالى عز وجل عمر تنقوت يا قرآن فالنبي صلى الله عليه وسلم قلوا جيسي الله سيبونا لو كيف وقالوا إنك لا تسمع الموتى يقول يا نبي صلى الله عليه وسلم أنتو باتكو أولي باسور أولي صورة فنكو بما ìwọ àlélẹ́yìn subhanallah ẹwà àwọn sọ̀hábà ridwanullah alayhim ajma'un ridwanullah alayhim ajma'in kí ìkẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó máa bá ọgbọ̀n wọn lápapọ̀ kí ni dídá fi sọ eléyìí wọ́n rí ní tànàbí sàlám ń ṣe tó sì fẹ́ dàbí ẹni pé kò jọ ní tí ànábì ti sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n wá ń challenge ànábì pẹ̀lú ẹ̀rí ní táwọn sọ̀hábà bá lè máa ṣe báyìí fún òdìdí ẹni tó jòjìṣẹ́ ọlọ́ fàmá bá lu àáfàá kan àbí èèyàn ńlá kan tó wá ṣe nǹkan kan táwa náà rí kódà pé kí ní ìfẹ́ khalafa súnà tá a lè béèrè dẹ̀lí lọ́wọ́ ẹ̀ àbí táwa náà ò lè fi hàn wípé ní tẹ́ ṣe yìí ó yàtọ̀ sí nǹkan tí anabi sallallahu alaihi wasallam sọ tá a bá sọ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú adab ó súnmọ́ kó ṣe pé njẹ́ òye wa àfààní ó ṣàlàyé fún wa ó lè má yà wà débẹ̀ ó sì ṣeéṣe kó ṣe pé fẹ̀ẹ́nu ló ń lò yóò padà hàn ọlọ́run sì lè lò ní sábàbí láti lè fi tún un náà ṣe ṣùgbọ́n kéèyàn á máa béèrè wípé ẹgbẹ́ ẹni là á béèrè dẹ̀lí lọ́wọ́ ẹ̀ la ṣé Umar sótó ànábì sallallahu nípò lọ́jọ́ orí gan kò tó ànábì sallallahu ṣùgbọ́n tá ànábì ṣe yìí àfọwọ́ Umar ń bi ànábì léèrè pé wa hal yasma'u sáwọn tó ń bá sọ̀rọ̀ yìí lè gbọ́ ni yakulu Allahu ta'ala azza wa jal jaa bi dalil umar mu ẹ̀rí wá wípé ọlọ́run kulẹ̀ ti sọ pé innaka la tusmi'ul mauta pèrè ànábì sallallahu alayhi wa sallam ó lè fún ẹni tó ti kú láǹfààní àti gbọ́rọ̀ faqal ànábì ni walladhi nafsi biyadi ma antum bi asma'a lima aqulu minhu ànábì ní mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ẹ lè gbọ́ ẹni tí mò ń sọ yìí tó àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí wọ́n gbọ́ ọ pọ̀ ju ẹ̀yin gan tẹ̀ bẹ láyé lọ walakinnahum arábìnrin ṣùgbọ́n la yastati'una an yujibu wọn ò lè dáhùn o anábì sọ̀rọ̀ àhàrẹ̀ bẹ̀ wọ́n kàn ń gbọ́ ni ṣùgbọ́n wọn ò lè fèsì lórí tí ń bá وسنده صحيح ولا شرط مسلم سند حديث توا حديث أفا أنس لأنه مسند إمام أحمد يي سند إلى العافية تريد májẹ̀mú tí imam muslim fi máa ń sọ pàdé sí lálàáfíà lọ́gbà wa faqad sarraha umar radiyallahu anhu afáwà umar ọlá amálẹ̀ ìpé anil ayatul madhkura bí aya yìí tí a kà ìkéyìn innaka la tusmi'ul mawta هي al-umdatu fil mubadarati òun náà ni àyà èyí tí gbogbo àwọn sàábí gbára lé tí àwọn òfin ẹ̀sìn rọ̀ gbọ̀kúnlé lórí fil mubadarati òun ló fà á tí àwọn sàábí tí wọ́n fi tara ṣàṣà challenge anabi sallallahu alaihi wa sallam àyà yẹn làwọn ti ní lọ́wọ́ wọ́n sì rí ntánàbí ṣe yẹn nínú ìwòye sí wọn ọjọ́ pé wọ́n fẹ́ halafa àyà yẹn lójú wọn yóò ti challenge anabi sọlá sọpá èyí ṣe wọn náà ló kà fún wa pé innaka la tusmi'ul mauta wa anna um fa'imu min umumiha dukhula wa anna um fa'imu min umumiha dukhula ahlil qalib fi torí pé ní táwọn sàábí gbọ́yé nínú umumu aya yìí pé aya yìí ayatun amma ó kó gbogbo ẹni tó bá ti kú ó ti kó sínú innaka la tusmi'ul mauta al mauta lil umum gbogbo ẹni tó bá ti kú sọ umum yẹn táwọn sọ̀hábà tí wọ́n gbọ́ yé òun náà fi béèrè lọ́wọ́ ànábì wípé àkódà dukhula ahlil qalib fi àpè àwọn ahlil qalib tí wọ́n kú yìí tí wọ́n kú wọn sí ti ibi kànga bí ọ̀gbìn yìí àwọn náà ti kó sínú àyà yẹn ìyẹn lọ́fà tó fi béèrè béèrè ń bẹ́ẹ̀ wàlídàálíkà ashkala alayhimul amru ìdí nìyí tọrọ fífẹ́ dojúrú mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n rí ìṣesí ànábi sallallahu alayhi wa sallam tí wọ́n sì wọ àgbọ́yé wọn lérí àyà tí wọ́n ní lọ́wọ́ tẹ́lẹ̀ fasarihu mhm, fasarahu sallallahu alayhi wa sallam bidhalik liyazila ishka ishkaluhum وكان ذلك وكان ذلك ببيانه المتقدم وأن ديني تو بيجي فصرح النبي صلى الله عليه وسلم بذلك àwọn wọ̀nyí òun ló fà á tàbí sọ́ọ́ráhà ànábi sallallahu alaihi wasallam sọ́ọ́ráhà ó yàtọ̀ sí sọ́ọ̀rọ̀ à tó bá lọ́jọ́ àyìn kéèyàn gbójú ìjà kọ̀ọ̀yàn nígbèjà àjọjọ mẹ́kẹ́ ṣùgbọ́n tẹ bá wọ̀ ha lọ́wọ́ à ń bẹ sọ́ra ha wọ́n sọ ju abẹ́ ń kò látara sọ̀rọ̀ ha ó ti fa sọ́rọ̀ ha nàbí wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ fa nàbí sallallahu alayhi wa sallam lè yẹ zila ishkaluhu kí n tí ò clear sí wọn kó ba lè kúrò ń bẹ torí pé n ta ti gbọ́ tẹ́lẹ̀ náà ni pé innaka la tusmi'ul mauta èyí tó tún wá ń ṣe yìí bó la ṣe fẹ́ ṣe nítorí pé àyà yẹn wọ́n rí ní umda umdatun amma fún gbogbo alimọta wa kana dhalika bayani al-mutaqaddim àti sàlàyé yẹn síwájú wa minhu yattadi nínú àdìsí tá a kà yìí ààrẹ kó ti kílẹ̀ ń bẹ̀ pé ànàbíyà sallallahu alayhi wa sallam akọrọ sọ̀hábà ànábì nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run nínú òṣèṣì rẹ̀ ń bì ààrẹ wípé ó fi rinlẹ̀ fún àwọn sọ̀hábà wà fi muqaddimati im umar nínú àwọn sàábà tí wọ́n sọ̀rọ̀ ẹni jọ náà ẹni tó já sáájú wọn ẹni tó náà sọ títí ẹ̀ hàn jù òun náà ní Umar gbogbo àwọn sàábà tó sọ̀rọ̀ yẹn pọ̀ anabi akọrọ àwọn àlàáfà àmì ìlìlì àyà anabi ọ̀sọ́pàgbọ́ yìí wọn yẹn rọ́ǹk lórí àyà anabi ọ̀sọ́ pé àkọ́tọ̀ àtún ẹ ṣe mistake anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ anabi akọrọ àwọn àlàáfà àmì ìlìlì àyà alẹ́ àdẹ́lẹ́kẹ̀lẹ́wájú ìlàámi àṣàmìlì li mawtal qalib wa ghayrihim ànábì àgírí pẹ̀lú wọn wípé àyà yẹn lóòótọ́ àmà ni gbogbo òkú ló kó sínú àti àwọn òkú tánàbí ń bá sọ̀rọ̀ yẹn gan náà ó kó àwọn náà sínú li'annahu lam yunkiri'u alayhim torí gbígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tó máa yà ń wá ànábì ò takò tí wọ́n wí wala qala lahum akhta'tum ànábì ò sì sọ wípé àà àsìgbọ́yé àyà yẹn ní dàn láàmú fal'ayatu la tanfi mutlaqan sama ha sama al-mauta kò sì sọ wípé àyà yìí o la tanfi mutlaqan naam fal'aya àyà tí wọ́n mú wáyé la tanfi mutlaqan sama al-mauta al kò sì sọ fún wọn wípé áyà yìí o kò tako pé àwọn òkú ó lè máa gbọ́rọ̀ ànábì ò sọ bẹ́ẹ̀ bal innahu aqarrahum ala dhalik ntànàbì ṣe inú ọ̀rọ̀ yẹn ni pé ànábì fawọ́ sí àgbọ́yé wọn náà torí pé nínú ọ̀rọ̀ yẹn ànábì ò condemn kò sọ pé wọ́n ṣe mistake walakin. بين lahum ما كان خافيا عليهم من شأن al-qalib ẹnu pé ànábì kan ṣàlàyé fún wọn àwọn nǹkan tí ò lè yé wọn àwọn nǹkan tó jẹ́ bíi mùjísà àwọn nǹkan tó jẹ́ bíi khariqul aada nípa special case fún àwọn ahlil qalib yẹn wọn là ànábì ṣàlàyé wa annahum sami'u kalamahu haqqan wípé àwọn eléyìí o wọ́n ń gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run nítòdodo. وأنا ذلك أمر خاص مستثنى من الآية ajẹ́ wípé ọ̀rọ̀ àwọn alùkọ̀líbì yìí nǹkan tí ó jẹ́ ara ọ̀tọ̀ ni tá a ṣàdáyẹn rí tá a fàyọ nínú òmùmọ̀ àyà yẹn mu'jizatan lahu sallallahu alayhi wa sallam kama sábà mu'jiza nìyẹn ń jẹ́ fanabi sallallahu alayhi wa sallam so idan gbogbo ẹni tó bá fẹ́ lo dẹ̀lílù yẹn láti sọ wípé àwọn òkú lè máa gbọ́rọ̀ nítorí pé anabi náà ń bá àwọn òkú mùṣírikùn sọ̀rọ̀ náà fi jẹ́ kó yé wa pé ìyẹn káàsọ̀ ni mọ́wójísà tún ni kéèsì yẹn yàtọ̀ kò túmọ̀ sí wípé àwọn òkú gbọ́rọ̀ mùrùpálá yìí wọ́n ṣàlàyé ọ̀hún ó clear hada tó bá rí bẹ́ẹ̀ fa inna mimma yuhsinu yahsunu tanbihu alayhi nínú àwọn nǹkan tó yẹ tó dáa pọ̀ kápá kéèsì ara wa sí wa irshadul àríbi ilayhi tó sì yẹ ká pe gbogbo ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n al-arib ẹ pé eh, mẹ́ta kó bá ń kí ọ ní ìsọmọ́rò yẹn ẹnìkan pẹ̀lú rahib shaykhina al-adib al-arib al-adib al-arib. Al al-arib náà ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n náà ni hmm, ẹni tó ní làákàyè eléyìí anal istidlal aisha al-mutaqaddim bil-aya yushbi'u tamaman istidlal umar biha wọ́n ní tá bá wo ẹ̀gbà wa ti yà wá aisha èyí tó ṣáájú ẹ̀rí tóun bó ṣe lo aya òun ó ṣe déédé pẹ̀lú bí afa ọmọrùn náà ṣe lò fálà wájí a lè ta fálà wájí a lè ta ti a ti ha aliyahun bá da ni ikrarin nabi sallallahu alaihi wasallam lè umar alaihi wani kò wá lẹ́tọ̀ fálà a kò sáàyè kankan láti lè wá sọ wípé àṣìṣe ń bẹ fún yàwó Aisha lénìí lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fara mọ́ ọ̀rọ̀ tí a fọwọ́ Umar sọ Allahumma illa fi raddi ala ibn Umar fi riwayati li qissat al-qalib bilafsi sama'i wa taw'ihima iya faqad tabayyana jama'ati min as-sahaba ala riwayati كروايتي كروايتي هو أنها هي الواهمة وإن كان من الممكن الجمع بين روايتي روايتهم وروايتها كما سيأتي بيانه في تعليق على الرسالة صفحة 78 إلى 79 àwọn àlàyé tí wàá wá fẹ́ kọ́ ẹnu bọ̀ ń bíbáyìí àwọn àlàyé nípa àwọn rìwáyà tìmí tó tún táwọn èèyàn tún lè fẹ́ máa fi ṣe ẹ̀rí lérí pé àwọn òkú ń gbọ́rọ̀ wọ́n bẹ́ẹ̀ náà àwọn rìwáyà tì mí tó ṣe wípé kò tó lẹ́rìí àbí kó ṣe wípé ẹnu kun àwọn rìwáyà mi tó fẹ́ máa fi ṣẹ̀rí sọ àwọn àlàyé yìí òun ni bàbá fẹ́ kẹnu bọ̀ lérí báwo la fẹ́ ṣe jámù bẹ́ẹ̀ náà rìwáyà tó wáyé lórí ọ̀rọ̀ yẹn tí ò sáfì ní jẹ́ pé ẹnìkan ó máa lo nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti ṣe ìtìbáàtì wípé àwọn òkú wọn lè máa gbọ́rọ̀ inṣàlá náà kìfòwúnà bí nílá ta'ala nuwasil filfosil qadim àwọn nǹkan tí pẹ̀lú pẹ̀lú ètò lórí àwọn àsìkò tí